Boni Bodinho. látìgbà tí ẹ ti rọ́ọ̀ṣẹ̀ wá síbí báyìí àwa náà ò dúró à ń sáré káàkiri yára ń dẹ kí ọlọ́run lè gbàkóso but thank God ọlọ́run ti gbàkóso. condition ọmọ yín critical gan-an. ẹ jọ̀ọ́ bí olóòrùn lọ́dọ̀ kí ni nǹkan tó ṣe kankan ju ìṣàlàyé fún mi. Eh, nǹkan tó ń ṣe ẹ ti jẹ́ kó wọ̀ lára jù ti pẹ́ lára ẹ̀ ó ti develop appendix. ẹ. Yeah. appendix. very critical one ó ti rán ìtọ́. ah. ìjọ gbèsè láyé mi. that's okay that's okay. dókítà kí ni wọ́n ṣe. ìyẹn <laughs> kọ́ ni nǹkan ìṣe ìkọ́ ló kàn sí pé kàn ṣe wípé owó ni kẹ̀kẹ́ yìí rẹ̀ ọ̀rọ̀ wá three hundred fifty thousand kẹ deposit ká bẹ̀rẹ̀ operation pápápá yàtọ̀. ẹ gbé fún staff tó wà ní ìṣàjẹ. ẹ ṣì wá nígbà yìí three hundred fifty thousand naira mi pe dọ́là sọ <laughs> ọkọ <laughs> ṣàánú mi ṣàánú mi. madam madam madam madam madam ẹ jẹ́ ká ṣe ní kọ́mọ́ kóbó kọ́mọ́ kóbó lójú. <laughs> ẹ jẹ́ sọ̀rọ̀ lọ. oh my goodness. owó mi ti kó ju ìmọ̀ mi tí mo ti lè rí. deposit ni mo ṣe pé <laughs> deposit ẹjọ́ ló rẹ̀ lọ ẹjọ́ ló rẹ̀ lọ. ẹ jẹ́ kí n aṣọ deposit owó yẹn ó ṣeéṣe kẹgbà change padà tá parí ó dẹ̀ ṣeéṣe kẹwàá lè tukù bákan méjì ni ṣó ti yín. lágbo ekele kan mi kan lágbo ekele ṣe jẹ ẹ mi fún ní nǹkan tó ẹ mi fún ní nǹkan tó tiẹ̀ lè tẹ́ lẹ́nu ẹja. òun náà ló ṣe ń step ẹ̀ dáhùn bí tó wà yẹn òun náà ni nǹkan tá a fún náà ṣe ni tá a bá fún ní nǹkan kan kọ́tẹ́yìn náà sọ ikọ̀ ẹ tí máa máa gbáriwo ẹ tó wà níbẹ̀ ṣe gbé débìbà.

Ibo <sighs> ni mo ti fẹ́ rí? Ká ní mo mọ̀ tó fẹ́ fún mi ládùúgbò tó tó láti rí ẹ mi ò expect pé o máa wá jókòó báyìí wàá máa ké because this crying will not fetch us money kí lóye tó ń ṣe bí n pé kí ni yóò ka ẹ lára we need to make a move we need to go look for money. pẹ̀mí lẹ́kọ̀ọ́ ọmọ yìí pé mi ì lẹ́nìbọ̀dì mi ì léèyàn mi ní níwájú mi ní lẹ́yìn I have no one nítorí ẹ̀ ni mo ṣe pé because I don't know what to do three hundred and fifty thousand naira ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí túnjọ́ kí ni mo ní mi ní tó wá jẹ́ pé mo réyàn tí mo lè tara mi fún tó máa fún mi ní three hundred and fifty thousand kí mi save life ọwọ́ mi mo rẹ́dí láti tara mi. I don't know what to do. Ọ̀dà máa ṣe. Tọ́lá ni, owó ìyá You know what I would suggest? Jẹ́ ká lọ bá Honourable. Honourable is a nice man tó bá sọ gbogbo story yìí it will feel something for you three hundred and fifty k yẹn pọ̀ fún àwa bó ti kó tó kéré fún honourable láti ṣe ni so why won't he do it and moreover tó bá lọ ń ṣe báyìí iwájú wọn he has got feelings abiyamọ ni wọn sweetheart just let's go to honorable it will help. ọ̀rẹ́ mi ó dẹ̀ sọ pé honourable lè help me ṣá honourable ma help honourable ma help wọ́n lè pé gbogbo story yìí kó má help. ẹ ó mọ nǹkan nǹkan tó bá ti yá kan tó pẹ́ mọ́ jẹ́ ká máa lọ sọ́dọ̀ wọn jẹ́ kí èmi àti ẹjọ́ lọ síbẹ̀ tí n bá ti tí n bá ti sọ ìwọ náà wàá bá mi fẹnu sí á lè tètè yá a ní kájọ lọ síbẹ̀ sẹ́. ṣùgbọ́n kan èmi lè lọ break you know, that emotional feelings tí honourable máa rí tí you know, tó máa make wọn wanna give you even more yes you know and then so má jẹ́ ká má jẹ́ má jẹ́ ká ṣe yẹn eh? moreover ojú àwo làwo fi ń gbọ̀bẹ̀ you're best at this just go eh, ṣùgbọ́n don't worry. ẹ̀mí lẹ́kọ̀ọ́. Eh? kò gbọ́dọ̀ ṣe fẹ́ràn mi. Ah! ìkọkọ ò lè ṣe fẹ́ràn mi ìkọkọ ò lè ṣe fẹ́ràn mi a get owó yẹn a máa get owó yẹn a máa get three fifty a máa get owó yẹn and then you know what twenty k ah God I just wish I had more twenty k ti po promise ṣe máa ṣe transfer ẹ̀ ń sìn ṣùpọ̀ dúpọ̀ ìkọkọ ò ní ṣe fẹ́ràn mi ah! ìkọkọ ò ní ṣe fẹ́ràn I will use everything I have in my life I will use my last blood to make sure fẹ́ràn mi stay alive kókò ní ṣe fẹ́ràn mi. All we need now is money àjẹ́ máa rí owó yẹn <sighs> and then you know what bàbá mi kókò ní ṣe fẹ́ràn mi <sighs> kókò ní ṣe fẹ́ràn mi. èló ló wà pé owó náà. thousand naira kan tó lè tọ́jú ọmọ ẹ̀mí ọmọ yẹn ò jẹ́ kankan sí wọn anyway ó kéré nǹkan tó yí ọlọ́run ọba lè ṣe fànà owó. ṣé gbogbo yín máa rálà ń ẹni dààmú lórí àwọn ọmọ yóò ní ṣàárẹ̀ ẹ máa jèrè gbogbo nǹkan lẹ́gbàgbára ọlọ́run ṣé gbogbo ẹ ṣé ìwé jẹun wa ti ń bàbá ẹ ní tó bá ṣèyàn lórí tí yóò bá dúpẹ́ bí ọlọ́ṣà pọ̀ ní lẹ́rù lọ ni. mi ni kò fún tó bá jókòó. ebi àbí àmọ́ gidi ni ẹ ó dé lẹ́mìí ara ẹ lò ó lẹ́mìí ọmọ tiẹ̀ náà lò ọlọ́run ní pa wọn kó wa tó. Surely mi kì í pẹ́ rárá kí hmm, n pẹ́ wá kọ́ òyìnbó ṣe nǹkan tó yẹ kó ṣe within fifteen minutes within fifteen minutes wàá ṣe nǹkan tó yẹ kó ṣe wàá dẹ̀ bá lọ wàá kó owó lọ sí hospital wàá ọmọ rẹ̀. mi get it. o get báwo. àti mi ò understand me. a ní kémi àti ẹ̀kọ́ tó lè gba owó yìí a sáré wọlé wọ́n yọ lẹ́gàn advantage tó ní nìyẹn ó pẹ́ lójú pátápátá tàbí bí ẹ̀rù fifteen minutes ni káwa ló pẹ́ mi gan o pé pé ó pẹ́ pátápátá bóyá seventeen minutes káwa láàrin ìwé ẹ̀rí pé ó pẹ́ gan twenty minutes wàá mú three fifty thousand naira wàá kó lọ káwọn nílé ká ṣe nǹkan tó máa ṣe. ìtùtù ọlọ́run lórí mo ṣe ní gbogbo nǹkan báyọ̀ sí lórí ẹ̀mí mi mo ń dààmú gan ọkàn mi ń dààmú mi ẹjọ́ bí mo ṣe wà á yá bí ní ọmọ méjì ti jábọ́ lára mi kò sáǹfààní kankan lára mi. àwọn tó bímọ gan ló kù jù kí ló ṣe ṣójú ìwọ ni ṣójú ìwọ ni. láìkẹ́ o ṣe nǹkan tó máa ń ṣe kíákíá jẹ́ ká wọlé kó lè rówó ìgbà. ìkà ni ẹ ìkà o lè fẹ́ pa ọmọ yẹn ni. yes kí ló ń gan-an kó gbà rẹ lẹ̀ kó ṣe kó tó máa ṣe kó gba three fifty thousand naira kó dẹ̀ máa lọ. ìṣàánú mi nítorí owó ni o tó bá bẹ̀ lọ́wọ́ lè fọ etí ẹ̀ ọlọ́run ṣe nǹkan tó yẹ kó ṣe náà. Eh. mo ṣe dé pé màmá dá padà lóṣooṣù mi ò fẹ́ kẹ́ ẹ fún mi mọ́. dá padà láàrin few minutes just your bag just your bag. Hmm. wá three hundred and fifty thousand naira wá mo ti rìn káàkiri mo ti lọ fún gbogbo àwọn èèyàn mi rẹ ní ràn mí lọ́wọ́ ìjọ tó yọ lè ṣàánú mi. ẹ ẹ ẹ ẹ àǹtí ṣẹ́gi tẹ́ bá fi lè lọlẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo lè gbé gbàjú fún yín. ẹ jọ̀ọ́ má bínú gbogbo àwọn fọ́mátì lámbà tẹ́ ẹ múlẹ̀ yìí ọmọ gbòòrò lèmi náà ọmọ mi síìkì ẹ̀gbọ́n mi tí mo wá wá mi ìbá lè mú wá pé nọ́mbà wọn kò lọ kò sówó tí màá fi padà sílẹ̀ gbogbo àwọn lámbà yẹn làwa mọ̀ jí lèmi náà ìyàwó kéékèèké náà pé ìtẹ́yìn ṣe yẹn mo fọlọ́ ẹ tẹ ẹ sọ síwájú ẹ má jẹ wọ́n lẹ ẹ má jẹ kí n pariwo lè lóyún lórí ẹ sọ síwájú jàre. mo ti lọ mo ti lọ mo ti lọ. èèyàn kan ló múnú bí mi bọ̀ lórí fóònù lẹ́ǹkan yẹn nǹkan tó jẹ́ kí n áàtì bẹ́ẹ̀ yẹn nìyẹn mo fọlọ́ bá bẹ̀yẹn ẹ jọ nítorí Ọlọ́run. ẹ má wẹ̀lú ẹ má bínú ẹ o kágbẹ́rù dorí o ènìyàn. ìdààmú ayé kò dára ìyà kì í ṣomi ọ̀rẹ́. Ah, kí ni nǹkan tó ń sọ yìí arábìnrin. Ah, a ní three hundred and fifty thousand naira ni kó lọ wá wá ká lè bẹ̀rẹ̀ treatment ọmọ ẹ̀ òun mú ten thousand naira bọ̀ kí ni ìyẹn fi kí ló fi jọra wọn. Eh, ten thousand naira ní kókó eh, ọ̀rẹ́ mi kan sáré bá mi transfer eh, twenty thousand naira sí àkáǹtì mi mo sáré lọ gba lẹ́nu ètò ẹ̀rú sí i máa kó gbogbo ẹ̀ wá fún yín. ok all together ó máa jẹ thirty thousand naira <laughs> same thing náà ni ataka náà sì ni nǹkan tó wà lẹ́kọ̀ọ́ tí ìka ikọ́ kò rán kọ́ rárá o thirty thousand naira nínú three hundred and fifty thousand naira ó kù three twenty owó ni yẹn ṣówó bẹ́ẹ̀dì ni àbówó wọ́ọ̀dù àbí owó maintenance èwo níbẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ sá gbogbo mi tí mo mọ̀ ni mo ti sáré lọ mi ríran lọ́wọ́ oníṣẹ́nu méjì tó ok ok ok jẹ́ kí n advice jẹ́ kí n advice ronú àwọn ọ̀rẹ́ tó ní lọ́kùnrin lóbìnrin lọ wàá ríran lọ́wọ́ ń bẹ̀ eléyìí ò tí ì ká nǹkan jọ please woman yìí ṣé kí a kò lè ran ọmọ ẹ lọ́wọ́. ìjọ sẹ́ẹ̀ rọ̀ mí lọ́wọ́ ṣẹ́rù mi ọlọ́run lè jẹ́ kó fojú sùn pọ̀ pọ̀. ó pè mí náà sí bíbá yìí ni mo understand wà láì mo fi pin ẹ̀ honestly but ọkùnrin mi ti bí ìbàyìí ni kò sí kọ́tí mo lè. ẹ̀yin lè máa ń jẹ́ káwọn èèyàn rò pa àwọn dókítà dájú pọ̀ dájú o ti ń wà bí ìgbà tó ẹ pọ̀ dájú ni mí sìn. ṣùgbọ́n ṣàánú rẹ̀ ní kí next person máa wọlé bọ̀. kí ló ń jẹ́ ẹ̀sánú mi tó ń pariwo yìí náà níbo ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀. ìjọ tí mi lọ rẹ̀ mi lọ́wọ́ ṣàjọ eré fojú sunkún ọmọ ìṣẹ́nu mi ṣẹ́jọ tó rẹ̀ lọ. ọlọ́run ní jẹ́ kí wọn náà fojú sunkún lọ yára mọ kò tí ì yẹn sìn tètè tètè tètè tẹ́ra má dúró sí bíbá ibi tó wà yóò lè hẹ́ bọ́ọ̀ fún ọ̀rẹ́ oya oya oya. ọgbọ́n kò jí rárá. mọ̀dá mi pẹ̀lẹ́ o. ẹ̀gún ìlú ayẹlẹ. ẹ̀gún ìlú ayẹlẹ o. ẹ̀kún ayé kì máa yí lóní. mo ṣì wà ní clinic tó máa ń fẹ́ máa bọ̀ kó máa bọ̀ ẹ̀mí tí ì jáde pọ̀ náà máa pè é padà máa pè é padà aráyé ò fẹ́. ẹ nígbà tá a sọ fún yín pé ẹ lọ wá owó wa ká fi bẹ̀rẹ̀ treatment pẹ̀lú bébí yín ẹ wá jókòó sí bíbá ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún ṣé owó máa kà yín mọ́ bíbá. ọkọ mi ìjókòó lásán gbé ojú mo ti wọ́wọ́ lọ mi ìrówó ní ti kówó ìtọ́jú rẹ̀ lọ ìṣàánú mi ìṣàánú mi mi ìrànlọ́wọ́ kọ̀ọ̀kan ìṣàánú mi ẹ̀jẹ̀ ọdún rẹ̀ lọ. ṣe rí ibi táwa náà wà yìí ijú la fi ń rọ̀ mọ́sítítù owó òun là ń sọ ẹ̀jẹ̀ ní pé àárín oògùn kíni owó yìí kan náà la fi ń mẹ̀gbẹ́ ní kò sí nǹkan ọ̀fẹ́ nǹkan ọ̀fẹ́ kankan òfin yá àbí ṣé ẹ ń pèrè o pé nǹkan ti ẹ̀ lérò ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sọmọ yín. èmi ò fẹ́ sọ búburú jáde lẹ́nu torí Yorùbá ni wọn kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ náà sọ ó dà ṣé ọmọ tí ó bá ṣàìsàn tí ò rí tọ́jú kí lè rògbò máa ṣe.

bẹ́ẹ̀dì bó ṣe yẹ kó wà mo ti tẹ́ everything èsì yẹn ti ń tutù ṣá ṣá ṣá torí tiẹ̀ àtọmọ tó wà lọ́sibítù mo ti consider pé mi ò nílò normal minutes ti máa ń lò o ti understand máa ń lo less than that kó bàa lè ṣe pápápá náà ni yà yà yà let's go. ẹjọ tó rọ lọ ẹjọ ìṣe mi dédé ẹjọ ìṣe mi dédé ṣe eré kan tí mo fẹ́ ṣe kò wá láti inú mi ọ̀rọ̀ ọmọ ní ìṣẹ́rú mi èmi mi ọkọ mi ò sí méje ṣòro ló ìṣẹ́rú mi. ọ̀rọ̀ ọmọ náà ni abiyamọ gidi ni ẹ sórí gbogbo omi tó ń jáde látọjú ẹ yìí kí ni ìní ìdí ẹ lójú ọwọ́ ọ̀sàlẹ̀ ni mo ti ní ìtọ́ ẹ̀ ah. kẹ́bìtì lè go yours truly wá dẹ̀ fún mi láwọn orin tòun tó make sense I just want to be hearing harder harder àdà ó tó bá ti ń fún mi bẹ́ẹ̀ ó wà ọ̀rọ̀ àyè. ìṣòro mi ni lè ṣe owó tó tó ìyàwó mi wà lọ́sítẹ̀ ìṣòro mi. láti jẹ́ kó láìkì fọ́ play gan. èmi náà láìkì bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa á. ìṣòro tó bá ti ń fọwọ́ pa á èmi á máa fìlẹ̀ lọ́wọ́ sàlẹ̀ tèmi ìwọ náà máa fìlẹ̀ lọ́wọ́ sàlẹ̀ tiẹ̀ tábà wọnú lé I'll make it easy. Come on. Kí ló ń don't touch it. Ah! Ṣẹ́gun wà bẹ́ẹ̀ ni. Don't touch it. Mo máa ń ṣe. Ẹ̀ṣọ́ tó rọ lọ. Kí ló ṣe? Ẹ̀ṣọ́ tó rọ lọ. Ẹ̀ṣọ́ wà bẹ́ẹ̀ ni. lọ́lẹ̀ nínú bí lọ wọnú mọ́tò kó gbẹ́ni ẹlẹ́ni ó yá ó carry the day. tọ́lá jí ìgbóná tọ́lá tọ́lá tọ́lá yé mo ṣe o tọ́lá hey babe mo ṣe o báwo ni dẹ ṣe Okay, ókè nurse. ibo mọ ibo ni mo wà. ó wà lọ́sibítù kékeré máa ń wá gbà ẹ́ ah mo máa ṣe o ọmọ ẹ wà ọmọ ẹ wà actually kò ń ṣe hospital tó ọmọ ẹ wà ni but má worry i just need to take care of you. nọ́ọ̀sì. sùúrù ní sùúrù hm? owó dà owó mo owó mi tí owó tó ń kó fún mi dà mo mo mo ra wọn rà bọ̀ sínú nylon báyìí owó dà. mi ò rí owó owó sọ fún mi pa owó o ṣàfihàn lẹ́nu jẹ́ pé nọ́ọ̀sì kan wá take care. ibo ni mo wà gọ́gọ́ tó mo wà báwo ló ṣe wá wọn rí báyìí ó mọ̀ pé máa ń lọ àkọlù ẹ ni. ẹ mo rán mo rántí. fi gbogbo ìyẹn lẹ fi gbogbo ìyẹn lẹ i need you to calm down. nurse. nísòrò nísòrò ọmọ mi kan. ọmọ ẹ wà òkè fẹ́ràn mi kan. ó wà òkè fẹ́ràn mi wà òkè kò ń ṣe tó wà ní má wọrí ó ń tọ́jú ẹ̀ níbi tó wà ìwọ ni mo fẹ́ kó fara. gbogbo mọ̀dá ní àmọ́ mi mú mi. níṣó níṣó níṣó níṣó tó lọ́nà ẹ̀rọ ti jà. níbi tó wà wà Oh, my name ọmọ mi ọmọ mi dà. ọmọ yín mi ni ẹ. Ah, bí mo ṣe fílẹ̀ ẹ̀kọ́ rẹ̀ àní fẹ́ràn mi tẹ́ni ká lọ wáwó fún. òun náà ni. òun ni kí ni ṣóṣóṣó máa lọ nù nọ́ọ̀sì. ṣe kúrò lọ́wọ́ mi. wá. mo sá yìí jù. Ta ló mọ bí Ọlọ́run wà? Bóyá a lè rẹ́rìn fún mi lésì kí ni mo ṣe fẹ́ oh, lẹ́dùnmá kí ni kókó gbogbo tó fi dá mi lóró kí igi gbígbẹ́ dádúró ìpè ọjọ́ ọ̀la ò ní da rárá ṣùgbọ́n máa dààmú kiri mọ́ ká má ṣe ọ̀nà kí ni kókó. èyí

tiẹ̀ wá wò ó wípé kí ni mo lè fi dùn ẹ́ ẹnu kó wá dúró tì mí dúró tì mí sọ̀rọ̀ mi náà ṣe bẹ́ẹ̀ ó lọ. mo ṣe bẹ́ẹ̀ ó lọ. àìsàn fẹ́ràn mi tẹ̀ lójú mi méjèèjì. come well. Oh, no. no, no, no, please don't do this. Don't, don't, don't, don't, don't, don't cry. Oh my ó máa di ó máa dìgbà. Ó máa fi ọwọ́ ẹ̀ gbé ọwọ́ ọmọ ẹ̀. Ẹ bá fi ẹ̀yìn tèmi, fi pọ̀ ọmọ tẹ̀. You don't go anywhere. Ah, ah, you don't go anywhere. Oh, baby, don't cry. Oh, don't cry. I'm sorry. I'm sorry. I'm sorry. Má jẹ́ kí n fọ́, má kí n fọ́, má kí n fọ́, ìdààmú ayé kò dára ìyà ajak. Ìmọ̀ ìdí mọ́jọ́ kọjọ́ mọ́. à ń bọ̀. ẹ sáni. káàtì kàníṣẹ́. aláǹbọ̀sẹ̀. bá a ti jìyà yẹn. kejì. sa kílẹ̀ sa. kí ló ṣọmọ tó ń bọ̀ báyìí. Ah, eh, ó ó strong ni. ó strong ẹ wá bọ́mọ ọmọdé báyìí kí ló dé ìgbé lọ sọ́spítù. Ah, mo fẹ́ gbé lọ bọ̀ kò sówó lọ́wọ́ mi ni owó kò sówó. kò sówó eh. eh. ẹ wá bọ́mọ ọmọdé báyìí ṣé mo pé lè dangerous ni. ok ok ẹ jọ ìyẹn kọ́ mo bá sí báyìí ṣé ẹ gbàgbé àjọsọ tó wà láàrin mi àti àti pé àjọsọ yẹn gòsè wà ní ìwúlò mọ́ báyìí torí ṣàdédé ni mo rí kọ́ landlord wọ́n pè mí wọ́n ní pẹ́pẹ́sẹ́ o àwọn ti fi yàrá yín rent wọ́n láwọn ti fi rent pàápàá jùlọ ọ̀túnla lẹ́ni tó fi rent fún ló máa kó wọlé. ọkọ ní kí wọ́n sọ fún yín pé kẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe máa kó àwọn ẹrù yìí kó bí báyìí. ẹjọ kí á ti ka ìjọ tó rọ lọ kò síbi tá a fẹ́ kó èrò lọ kò síbi tá a fẹ́ kó lọ ọtún lọ ti kéré jù ẹ bá mi bẹ lánàá bóyá kò tiẹ̀ sì fún wa níbi oṣù kan sí ká fi ká fi máa wọ́wọ́ yẹn máa wá. ọmọ kejì ẹ mọ̀ pé mi kàn mọ̀ nílé ẹ mọ̀ pé alámòjútó lásán ni mo jẹ́ kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe sí gbàtọ́ ti pè mí pé ah pẹ́pẹ́sẹ́ o àwọn ti fi lé rẹ́ǹtì fún yẹn kan ọ̀tún àdẹ̀ ló máa kó wọlé o kò sí nǹkan tí mo ní láti ṣe ju àmì kí n wá sọ fún yín lọ. kò síbi tí mo fẹ́ kó lọ láàrin ìnísọ̀lá ìjọ tó lọ ẹ bá mi bẹ̀ wọ́n jọ máa fún wọn lówó yìí oṣù kan náà pé tán kọ́kọ́ fún mi lóṣù kan pé máa wáwó ìsíta. ọmọ kejì ẹ wo aṣọ ọba ọmọ yẹn mọ ah. ọmọ yẹn ti rìn òwò ọjà ẹ wo mo ló ń gbọ̀n yìí mo ló ń gbọ̀n yìí ẹ gbọ́mọ ẹ lọ sọ́spítù náà ẹ bó mo ṣe ń gbọ̀n mọ́lẹ̀. kò sówó ni kó ṣe pé mi fẹ́ gbé e lọ kó sówó kó sówó tí máa fi gbé e lọ ní. kó sówó kó sówó. ó dààmú dáradá ẹ má gbàgbé ẹjọ́ ọ̀túnla ah. ẹni sọlá lẹni ah. ẹjọ́ pẹ̀lẹ́ ọmọ ó dààmú dáradá o. Ah. kọ́ má bàa gbàgbọ́ mọ́ iná lèmi ṣe dárò ọgbọ́n yìí. mo ṣe dárò ọgbọ́n tó tó yìí. <sighs> ṣé ọkọ mi iṣẹ́ rẹ lórúkọ Jésù ní ṣàìsàn lórúkọ Jésù mi ò ní dààmú lórí ẹ̀ ní fẹ́ ṣàwásí àìsàn òun ò ní ṣe o. wa nínú ilé ìkàwé kó jáde kó dé síbi tá a fẹ́ kó lọ tá a máa ní mọ̀lẹ́bí kankan kí la fẹ́ ṣe bá. ó òbí tó bá ti bu yẹ̀pẹ̀ yẹn tán kó wá kọ́ pálẹ̀tì kó ìlà ó kó lọ síbẹ̀. níbo ni wọn pálẹ̀tì sísè yẹn wà. ìwé tó fọwọ́ tẹ̀ bàjẹ́ ní ìrẹ̀ gbẹ́kọ̀ọ́ tó fẹ́ gbé a tẹ́ bá wá bí tẹ́ bá wá ń bẹ̀ bẹ́ ṣẹ́ ní mọ̀ gbà ẹ máa ríṣẹ́ tẹ́ bá máa fọwọ́ tẹ̀ bàjẹ́ kiri yóò ní èlò ti ọlọ́wọ́ akọ̀ bẹ́ẹ̀ sí wà kọ̀ fọ́ ọlọ́wọ́ akọ̀ fọ́ ẹni tó balẹ̀ tì lọ́kọ̀ lọ́kọ̀. ọ̀wé má ṣe blọ́ọ̀kù mọ́ mi lórí o. Ah, oúnjẹ ti O oúnjẹ ti dáa bẹ́ẹ̀, oúnjẹ ti dáa bẹ́ẹ̀. Jọba bèrè kí ló ṣe yìí? Òfò búlọ̀kù bẹ́ẹ̀ tó. Àbí? Bí a kọ́ bẹ bu sìmẹ́ǹtì wa tó bá fi kíní kan máa fọ́ máa fọ́ ẹ̀bẹ̀ lórí o wo bí dìde o ní sùúrù ní sùúrù ṣe bó ti fọ́ sọ pé olówó gbà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ pé olówó gbà sórí bó ṣe wà wàá máa kó nísìn wàá kó lọ sínú vibrator ńbẹ yẹn wàá máa kó símẹ́ǹtì wàá máa kó yẹ̀pẹ̀ wàá máa rán sí wàá máa yọ ó gbọ́. agbára mi ẹjọ́ wá bínú láàrin mi àti ẹ iṣẹ́ mi ló ti ṣe léni tó ti fọ́ blọ́ọ̀kù tó mẹ́fà léni elúgbọ́ngàn ló fẹ́ gbà owó tí ń gbà tí mi ò sọ fún ipa náà ilé yìí òsì sí ìtagbára ẹ bá gbé ní torí owó ti fẹ́ jùmọ̀ kó yẹn lè pọ̀ òkè náà ìmọ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé náà àbí òun gbé yẹn bí ìgbà tó. ọyá dìde dìde dìde dìde a ní o máa tó pọ̀ mọ̀ kó tó kọ́ ilé yóò wúlò fún ẹ mọ́ ṣọlá ọmọ kékeré tó wà nílé yẹn àwa abẹ yọ blọọkù yìí báyìí tó bá ti ṣọ́ra abẹ yọ blọọkù yìí báyìí ọyá níṣó. Block wo ló ń bá ṣé mo ní kẹ́ fọ́ blọọkù. tó bá yẹ kó ń lọ lóko báyìí náà wọn bá ló máa mọ àbí kó wá bẹ yọ blọọkù òun ló bẹ fọ́. pé torí owó bàbá láńlọ́ọ̀dù tá a fẹ́ sọ wọn ní gbogbo wàhálà tí mò ń ṣe káàkiri nítorí ká lè rówó lé sùn ibi tí mo ti máa ń lọ ro blọọkì iṣẹ́ yẹn ó ti le ju ẹ̀mí mi lọ iṣẹ́ agbára nìkan ṣiṣẹ́ obìnrin already náà wọ́n sọ pé wọn ò lè gbà mí síbẹ̀ pé kò ń ṣiṣẹ́ obìnrin ni mo ṣáà ní pé kọjọ màmá ṣe bẹ́ẹ̀ àwọn kìíní ta máa ń gbé wọn ti wúwo jù ibi tí máa ti lọ tí máa ti ń mọ̀ ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan àwọn búlọ́ọ̀kì kọ̀ọ̀kan máa ń fọ́ lọ́wọ́ mi àṣé gbogbo bó ṣe ń fọ́ yẹn àṣé gbogbo ẹ̀ ní supervisor wa ló ń calculate ló ń calculate nítorí pé kí n bá dẹ̀ lè rí owó iṣẹ́ mi gbà lódindi kí n lọ kó fún láńlọ́ọ̀dù wa nítorí èmi mi ṣe gbà kankan lọ́wọ́ wọn láti jọ àṣẹ gbogbo blọọkì tí mo fọ yẹn àṣẹ gbogbo ẹ̀ ni wọ́n ń yọ owó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ èmi ìgbà nígbà tó máa fún mi ní owó tó kù fún mi gbogbo aláàmì láti jọ ẹ gbogbo ẹ jásá sọ tó nìyẹn kí ló fẹ́ ká. ó ti sùn mí ó ti sùn mí ó ti sùn mí ó ti sùn mí pátápátá. kì í mú mo kì í mú mo kì í mú ọkọ mi èyí lọ rí kò sẹ́ni tó mọ̀ la ó pẹ́ títí akálòlùwà náà máa pe bàbá ojú ọ̀la máa dá bó ṣe wà ẹ́ lójú ẹ̀mí mi ó máa ti rú ó máa ti gbà ó máa gbélé ayé ṣe rere gbogbo ìyà tí mò ń jẹ lágbára ọlọ́run ìwọ ló máa gbọ́ dànù kúrò lára mi ọ ó máa débi gíga sórí private school táwọn ọmọ olówó ń lọ yẹn ẹjọ́ máa lọ ni ẹjọ́ máa kàwé ni pàápàá jùlọ ó máa lọ lóyìnbó gan máa lọ kàwé tó máa kó èrè lóyìnbó wálé ó máa ṣoríire ọkọ mi ó ń ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni àní síwòkù ẹ̀ gbogbo ò lè máa rí bẹ́ẹ̀ lọ ẹ́. gbogbo ọmọ ọmọ àrò ní mọ́ ọrọ̀ ọjọ́ la máa dá. Tọ́lá ni kí ló tó ń ṣe bí ọmọdé báyìí kí ló tó máa ná nílé wọ́n á fọwọ́ kó mi. wáì. rẹ̀mí lẹ́kàn rẹ̀ yé mi fọwọ́ kó mi mi ti bá wọn. once a soldier is always a soldier padà lọ sọ́dọ̀ honorable Ajayi he is a nice man tó bá explain gbogbo bí owó yẹn ṣe ṣẹlẹ̀ fún wọn i'm sure he's gonna help you. Honorable Ajayike wo ọ̀rẹ́ mi torí mi ò mọ̀ ṣàlàyé nǹkan tó ń ṣe fún mi nígbà yẹn ni ah, èmi ò lè padà lọ sọ́dọ̀ wọn ah, tó ń ṣe fún mi nígbà yẹn ò bójú mu rárá. bẹ́ẹ̀ ni ń ṣẹ́ mi ń ṣẹ́ mi gidi gan ni ah, tọ́lá ni ó máa padà lọ sọ́dọ̀ náà nígbò yeah you will go back there because kí ni honourable lè ṣe fún ẹ tó jẹ́ òrírí Eh? this man is a good man i don't want you to lose him padà lọ síbẹ̀ ṣe bí wọ́n ṣe máa ń ṣe and it will help you. How hmm. will you my help? ẹ wò ẹ jọ ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ dúró gan ó ti ní mi lára o ẹ ní mi lára o. mi fẹ́ ṣèǹjẹ̀ fún yín ni o a ní kẹ́ máa lọ. ẹ ah. eh, bàbá kí ló dé tẹ̀ ń bínú sí mi báyìí ṣé ìrántí mi mọ́ ni mo ti wá síbí báyìí rí i ah, ọjọ́ tí mo wá yẹn gan-an mo tún ń ṣọwọ́ kò dúró sí yín tínú yín ń dùn báyìí tẹ̀ ń kí mi mẹ́sàn-án mẹ́wàá ah, kí ló dé ṣèmi àti yín níjà ti tẹ́lẹ̀ ni. ẹ̀yin tún ń sèrè gun ẹ̀ ń sèrè gun àbí ṣé ọjọ́ tẹ wá tẹ fún mi lówó owó ni tẹ́ bá fẹ́ sọ síta owó lẹ fún mi náà bọ̀ fọ́ọ̀sì yín náà fún ẹ lẹ fún mi tàdé náà máa fún lówó tí ò ní gbowó ẹ ń ni mí lára o ẹ wá o ẹ dé nsẹ̀ ń pariwo ẹ fẹ́ honourable honourable honourable ló sọnù lọ́wọ́ yẹn gan-an tẹ bá fẹ́ honourable ẹ ẹ mọ̀nà house of assembly ni ṣé ẹ mọ̀nà house of assembly ẹ mọ̀ speaker ẹ débi ẹ ń pariwo honourable honourable ẹ wá máa lọ. kódà ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ ẹ wo ṣe rí nǹkan tí mo fẹ́ rí wọn fún yẹn nǹkan tó ṣe pàtàkì gidi gan ni in fact ó ní í ṣe pẹ̀lẹ́ mi ni nítorí olóyè jẹ́ rí wọn ẹ mọ̀ nǹkan ṣe tí màá tún ti ń padà bọ̀ màá tún bá yín wá nǹkan kan tí màá tún. ẹ rúdù nǹkan kan nǹkan kan burúkú rẹ̀ ń bá mi wá mo sọ fún mi pé kẹ́ bá mi wá nǹkan kan. ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lọ́nà rìbù ti rí yín lókè ó dẹ̀ pè mí lórí aago gàjí sà gàjí sà gàjí sà ẹ mélòó mo kẹ́ mo ní mi rántí kà wúmà kan bọ̀ ó wọ dúdú má jẹ́ kó wọ bí wọ́n ah. dẹ̀ júwe mo dẹ̀ ti rántí lẹ́sẹ̀kẹsẹ̀ so mi mi mi lè jẹ́ kẹ́ wọlé ìkòkò ọbẹ̀ lélẹ̀ tó bá fọ́ ẹ̀yin kọ́ lẹ máa bá mi ra kòkò tí màá máa fi ṣe bẹ̀ mí. ṣe ẹ̀mí pé honourable ti rí mi tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní kẹ́ má jẹ́ kí n wọlé. lágbára ọlọ́run mo tún fọ̀ fún yín ni kẹ́ lè mọ nǹkan tó ṣẹlẹ̀. <sighs> ẹ ṣé mo dúpẹ́ ẹ wá máa lọ god bless you congratulations i love you màá máa rí iṣẹ́ gbọ́ god bless you. gbogbo nǹkan tí wà tọmọbìnrin yẹn sọ pátápátá ni mo gbọ́ ah ọlọ́run máa yọ ẹ o ọlọ́run yọ ẹ tó wà láwọn ọmọbìnrin yẹn kó fi ojú kàn mí báyìí if not you are gone lórí gbogbo ọ̀rọ̀ owó tó transfer láàrin yín gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ gàjí fúnra ẹ ní brain let me tell you what you don't know ṣé orí ọmọbìnrin yẹn ó ní bad luck o oh yes ó ní bad luck káípẹ́ mi ti mọ̀ pé irú bad luck tó ń tẹ̀lé káàkiri nìyẹn níjọ́ tí mo aláwọ̀ ẹ̀ nínú ilé mi ò ní aláwọ̀ ẹ̀ rárá yes in fact it is extremely dangerous bí wọ́n fúnra ẹ ṣe ń aláwọ̀ láti máa bá sọ̀rọ̀ àbọ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ ó lè finish gbogbo lọ́ọ̀kì tó wà lára àwọn náà kó sọ ẹ́ di kòròfo oh yes so for that reason mi fẹ́ ẹ bá rí bíbá ẹ mọ́ tó bá wá ṣe mistake tó ṣe mistake kó wà láwọn ọmọ yẹn kó wá sẹ́nu ọ̀nà ìdẹ́bi kó máa wá lulẹ̀ you will be fired irú ò ní happen sir mo promise yín because ṣe rí tọrọ owó tẹ̀dẹ̀ mẹ́nuba ẹ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ mí fún kinní kan nulẹ̀ yìí mi ò ń ṣe jura mi lọ ṣe rí gbogbo nǹkan tí wọ́n bá ti fún mi ó máa ń tẹ́ mi lọ́rùn especially you sir everything you are, you are hypertensively give me ó máa ń wà òkè pẹ̀lú mi ni i'm contented i'm contented conte contesa so i'm contesa. okay so nǹkan tẹ so irú ẹ̀dá bẹ́ẹ̀ kí mo fẹ́ máa tọrọ ó fún mi ní ẹ̀dẹ̀ ọmọrówó lì kọ́ wọn lè fún yàn lókè yàn sọ pé òun ò fẹ́ so reason nìyẹn but ní ìtẹ́ sọ yìí tó fi máa jìnnà sílé á two hundred meters ọlọ́run á two hundred meters. gaji baba gaji baba má regret o. má try o má try o. báyìí dúró lóhùn kí ló dé dúró tó gbogbo ara rẹ kàn gbóná báyìí kejì ó ṣe kó ṣe kébàjẹ́ kébàjẹ́ mìíràn wà ní ṣé wọ́n jẹ bisikíìtì. kejì kejì kí ló ṣe é náà ah madam tí mo ti wà ní kékeré ni mo ti máa ń bi pé ibo ni mọ́mísì mi wà mo dẹ̀ rántí pé ẹ máa nígbà yẹn pé wọ́n wà ní ìlú òyìnbó wọ́n wà ní ìlú òyìnbó so <sighs> ṣe mọ̀ pé mo rántí when I travelled abroad I looked for my mom but mi ò rí wọn ẹ wò dad I'm grown now and I can take anything you say, whatever thing you say to me, I can take it. Please just, just tell me the truth. Where's my mom? Dara. Yes, Daddy. Move close to her. Dara. Yes, Dad. I'm your father. And I love you so much. In fact, you're my weakness. good ṣeré bàtà ti bí ẹ lọ ti jẹ́ ká mọ irú ọmọ tó jẹ́ ó fragile gan ó ti ń béèrè ìyá ẹ tipẹ́ nígbà tí mo sọ fún ẹ pé ìyá ẹ wà ń lóyìnbó tí wọ́n débẹ̀ tó lóòbá mo ti sọ fún ẹ pé ó ti kú immediately I have my reasons and the reasons are o oh, ti ripe enough ngbà yẹn láti mọ ibi tí ìyá ẹ wà but now you are grown Dara your mom is dead. Dad, my, my mom is dead. Be calm. It's okay. <laughs> oh, unfortunate ìyá ẹ̀ ti kú láti ọdún tó ti pẹ́. It's sad. It's actually very sad. Dad, but mo appreciate the fact pé ẹ jẹ́wọ́ for me. In fact, mo ti suspect cause ẹ kàn ń ń dà mí látìgbà tí mo ti ń But Dad. Yes, Dad. Don't you feel that I know that my mom is dead? Ẹ wo, ẹ ṣe kúkú wá obìnrin kan nínú àwọn tó máa ń wá tó máa ń lọ yẹn kẹ́ You know, I need someone to care for me too. Dara. Yes, Dad. Hmm. If I have to remarry, I'll do that because of you. But èyí tó ṣe pàtàkì sí mi ni pé ẹnikẹ́ni tí bá máa fẹ́ ìwọ àti ẹ gbọ́dọ̀ jẹ́ five and six. Mi ò fẹ́ ẹnikẹ́ni tó máa wọnú ilé wa máa bẹ́ẹ̀ ṣòro gun. Okay? Gbogbo àwọn torí to ń wọlé tó ń jáde tó ń wọlé tó ń jáde yẹn <laughs> bí mo ṣe ń gbé wọn yẹ̀wò ni mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa wọnú ilé yìí ìwà tí wọ́n máa di ọ̀tá ni and I don't want that I can't stand that so um, I'll keep searching so I get the right one. Uh, and I hope your search will stop soon. <laughs> ẹ máa múyàwó wọnú lẹ́yìn. hopefully you know èyí tó ṣe pàtàkì ni pé ẹni náà nífẹ̀ẹ́ you know jẹ́ kí n máa mú wọn wọlé tí wọ́n bá ti fọ́n bù màá rù wọ́n síta títí tí search mi máa fi click channel tí wọ́n wà. okay? okay sir. thank you very much darling be good lọ sínú yàrá mi ní first drawing eh? one hundred thousand bẹ́ẹ̀ kó lọ́nà. You don't mean it, that. Yeah. Thank you. <laughs> Thank you. All right. See you. Eh. Eh. Madame, take it easy. Ariwo yín yẹn pọ̀. Ah. ẹ bá mi mọ èèyàn tí mo ṣe torọ́ ní láti jẹ́ pé mo ṣe èèyàn kọ́ ni. ọ̀pẹ ẹyọ mi ò bí àmì òṣèlè bóyá ọ̀rọ̀ ọ̀mọdé ṣe ẹ ọlọ́run ni ó ní mo ṣe ìwọ ni mo ṣe kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ọ̀pá yìí fún ẹ kí ló dé ló dé. wọ́n ṣe lùzọ̀ ọmọ wọn wọ́n tẹ̀ ń pariwo. Wákẹ́jì mi o. Inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ló fún wa òun náà dẹ̀ ló mọ ìdí So ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń nídìí tó fi máa ṣe gbogbo nǹkan ẹ̀ mo máa bẹ wípé kò jọ kó máa ronú desktop gbogbo ẹkún tó ń sọ yẹn because um, kò ní kọ́ ọmọ yẹn padà and secondly tó bá ti ń pọ̀ jù wọ́n máa dá nǹkan mi lẹ̀ sí ẹ lágọ̀ọ́ ara mi so I want to plead to you to please sọ fún mi jọ torí ọlọ. igi ikú abánirẹ́pọ̀ ni èyí ò ṣe yí ò dá láyé. ṣé ẹ ti kọ́kọ́ lùzọ ọmọ kan before eléyìí tí ó ṣẹ́kù yìí. I <laughs> <laughs> pọ̀ lóòótọ́ ó at the same time náà àmọ́ máa dúpẹ́ fọlọ́mọ mi àmọ́ máa dúpẹ́ fún mi gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ mo ní wípé òun náà máa di pàtàkì tó fi ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí tó fi ń ṣe sọ́dọ̀ yẹn lásìkò yìí òun reason mo dẹ̀ mọ̀ wípé tí a bá bẹ̀rẹ̀ sí ní tù sí ẹ dáadáa ó máa ó máa a máa padà rí wípé fífọ̀ lọ́lọ́run fi padà ṣe fún wa lọ́lọ́run ò ní ṣe nǹkan kan kó má fààyàn pẹ́lẹ́ o so I, I'm gonna plead to you again wípé lọ́wọ́ sọ fún mi ó mọ̀ wípé lágbára ọlọ́run ọlọ́run tó ṣe lè á ṣe àwọn ọmọ aláàbáríkà mi tó dúró tó máa dúró tó máa dúró sí ẹ títí títí dọjọ́ gbó tó bá lọ tán wọn á bu ìyẹ̀pẹ̀ sí ẹ lójú ọmọ tó bá máa dúró tì ní dọjọ́ gbó onítàrọ̀kù ẹ̀bẹ̀ onítàrọ̀kù àwọn tó lọ ìwọ̀n kì í ṣọ́gbà ni so àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ wọ́n ṣe gbọ́ apá mi okay I don't want you to cry anymore hmm? and then. Um, ṣé kí n máa gbé ẹ lọ sílẹ̀ àbòṣe ní àwọn nǹkan tó fẹ́ mú ní hospital yẹn probably something you brought gbàgbé aṣọ àbáwọn kòkòrò tuntun tó fẹ́ pick. Hmm? ọmọ náà lọ ní ilé ọbọta ẹ̀ka owó lè sọ ìgbàlọ́ mi sílé sílé. I don't know ọkọ yẹn kọ. kò sọ́kọ mo kọ́. àtúbọ̀ tẹ ọmọ yẹn ti wà kékeré òun ni bàbá wọn ti dà wọn lẹ́kọ̀ọ́ yìí ní kọ́. àṣọgbọ́n ọjọ́ fọ́. gbogbo ẹ̀sìn jẹ́ sọ́sọ́ ìwọ ìyá mi lórí ìwọ gbogbo ẹ ti It's okay. It's okay. Ṣé o mind kí n ṣe ká kú bí

de amor. mi Èdùmàrè má jẹ́ n jìyà ìpẹ́